níbikíbi tí ẹ bá wà tí kíkì mi yìí mo kí yín o ó tọ́jọ́ méje ó tọ́jọ́ mẹ́ta tá a ti gbúra ara wa gbẹ̀yìn ayọ̀ àti àlàáfíà ire olódùmarè kò ní fi yé lé yín lẹ̀ mo kí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń ṣùgbà wa ọmọ yorùbá pé ìran yorùbá ò gbẹ́dọ̀ parun mo kí yín lórúkọ bàbá pòfẹsọ Bánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ mo kí yín pé agbára yìí fòkòtò ìrì ayé yín ò ní fò yín mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Ìgbòho Òòṣà ambassador of freedom májàsọlá akéwèjẹ of Yorùbá land mo kí yín lórúkọ wọn bẹ́ẹ̀ tún kú déédéé ìwòyí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta àlàáfíà kọ́ mo bá yín bí aráalé àbí òlé àkúbó ti ń lọ ọmọ Yorùbá àkúbẹ àti bára wa a kàn fẹ́ bára wa sọ̀rọ̀ díẹ̀ náà ni torí mi ò tí ì dé mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni ẹ má ìwà bí mi léèrè pé ṣé dúdú ni àbúkù fún ni ẹ jẹ́ kẹlẹ́yẹ ọmọ jáde náà kẹtó wá mọ̀ bóyá dúdú ni tàbí funfun ni àánú Ọlọ́run yóò máa bá gbogbo wa pé ọmọ Yorùbá nǹkan ṣe wá o tọ̀pọ̀lọpọ̀ nínú wa ò dẹ̀ tí ì fúnra kádúpẹ́ lọ́wọ́ olódùmarè kádúpẹ́ lọ́wọ́ adániwáyé ní irú àkókò tá a wà yìí tó fún wa ní bàbá bíi bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí irú bàbá yìí ò bá lọ jáde irú ìgbé ayé wo ni ọmọ Yorùbá ìbá máa gbé brother mi Ọláwálé Ọ̀nàọlá you are welcome Ọ̀nàọlá you are welcome tí irú bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ò bá lọ jáde ẹ gbọ́ irú ìgbé ayé wo lọmọ yorùbá ìbá máa gbé lọ́wọ́lọ́wọ́ á dàbí ẹni tó sáyìn ẹ̀wọ̀n ikú fúnni tó ń retí ìjọ́ tí ikú bá máa dé ẹjẹ́ tó wá kúrò ńbẹ̀ tọ́lọ́run ò bá wá fún wa lóru Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà irú ìgbé ayé wo làbá máa gbé àwọn ará bíbá yìí bákan máa wọlé bá máa mú wa bígbà tẹ́nìyàn bá mú adìyẹ nínú kéèjì tí ń pa tí ń jẹ ni abẹ́ rí bí ta wa brother mi ọlás ọlájídé you are welcome lákọ̀ọ́kọ́ náà gbogbo ẹ̀yin ìṣọ̀wọ́ èmi ló kàn tèébú kọ́ ọ̀rọ̀ wa ti kọjá ká máa bára wa jà ọ̀rọ̀ wa ti kọjá ká máa bú èébú ẹ ká jọra máa lura wa ní gbólóhùn ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọra máa ṣíra wa lé etí bóyá ẹsẹ̀ kẹta gbé sí kòtò a sì ní oore ọ̀fẹ́ láti fà jáde padà bẹ́ẹ̀ ni ni Yorùbá fi sọ wípé iná èsìsì kì í jó èèyàn lẹ́ẹ̀mejì èyí tó jó wa lẹ́ẹ̀kan ká má tún jẹ́ ojú wa lẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ìṣòwò èmi ló kàn ẹ yá mi létí inú yín etí inú lè jò ó lò gbogbo ẹ̀yin ìṣòwò owó Nàìjíríà ẹ̀yin dà ẹ yá mi létí inú yín ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ ẹ jájọ bára wa sọ̀rọ̀ kí gbogbo wa jọ mọ̀ wípé irú ìgbé ayé tá à ń gbé yìí nínú nàìjíríà téèyàn kan bá sọ fún yín pé tí kò nu nàìjíríà irú ẹni bẹ́ẹ̀ ń parọ́ fún yín ni ìgbé ayé tá à ń gbé yìí ṣé irú ìgbé ayé bẹ́ẹ̀ náà làwa ó sì máa ń gbé lọ ṣé irú ìgbé ayé yìí náà la fẹ́ fi ilẹ̀ di àwọn ọmọ wa bàbá mi ọba kẹ bàbá yẹn sọ̀rọ̀ kan ó ní ẹni bá ṣì ń sọpọ́tì wọ́n nàìjíríà tó dúró lórí wọ́n nàìjíríà tó dẹ̀ rò pé òun lówó òun ti fi ogún lẹ̀ di ọmọ ó ní kó má gbàgbé pé ogun fúlàní ó ti wà lára pákéjì ogún tó fi lẹ̀ dé ọmọ ẹ̀ ẹ̀ gbá àríyẹdé ẹni tó bá ní pé òun ní owó ohun táwọn ènìyàn ń là kọjá kò lè kan ọmọ òun kò lè kan òun ó ní gbogbo ogún tó fi lẹ̀ di àwọn ọmọ ẹ̀ ogún àwọn fúlàní ti wà lára wọn. lára ogún tó fi lẹ̀ gbogbo àwọn tá ń pariwo yorùbá lọ́kàn ẹ gbé fún bàbá bọ́lá ahmed òun ló máa ṣe òun ló máa ṣe tí àwa kẹ́dẹ̀ ń sọ fún yín wípé we the yorùbá we are not the owner of nigeria tẹ̀ ẹ̀ nírọ́ ipa ọ̀rọ̀ méjì ni ni mo fẹ́ sọ lénìí lákọ̀ọ́kọ́ ní kí kọ́kọ́ ṣí ẹ̀yin ọmọ yorùbá ní etí inú mò ń bọ̀ lórí àwọn wọ́ nàìjíríà mò ń bọ̀ lórí àwọn èmi lọ́kàn ọmọkùnrin kan wà ní London wọ́n pè ní David Hamilton abaniláyé jẹ́ abaniláyọ̀ jẹ́ ni ọ̀dàlẹ̀ ayé òun àtọ̀run ni ẹni tí ò ní ìfẹ́ ìran Yorùbá ni ṣe gbọ́ mi ọ̀rẹ́ Gani Adams ọmọ Gani Adams ni tó fẹ́ wú ayé Yorùbá mọ́lẹ̀ pátápátá kí ayé Yorùbá mọ́ lójú ṣe gbọ́ mi òun ló fi jáde síta tó ní àwọn ọba kan nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ dógun lẹ̀ nílẹ̀ yorùbá wọ́n fẹ́ kéèyàn ọmọ yorùbá sí àwọn ìjọba ẹ gbọ́ ogun ṣé ogun ò ti ń jà wá lọ́wọ́lọ́wọ́ ṣé àwọn ọba yẹn fẹ́ dógun lẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ David Hamilton ọ̀nà wo làwọn ọba yẹn fi fẹ́ dógun lẹ̀ yorùbá kí David Hamilton kó jáde síta kó wá sọ akálòlò àwọn yẹn táwọn máa jẹ mo ti sọ nínú ọ̀rọ̀ rí olóṣèlú ló kọ́kọ́ ṣí bàbà fún ní London bábí saloon so kò lè ṣe é kó wà lẹ́yìn ibi tí yorùbá ti máa ní oore ọ̀fẹ́ láti máa ṣe tara wọn ẹ má gbọ́ ti david amity mo ń sọ fún yín ẹ má gbọ́ àwọn tó wà lájò tó gbàgbé ilé nìyẹn àwọn tó wà lájò tó ń sọ wípé ìgbé ayé táwọn tó wà lé ń gbé kò kan àwọn nìyẹn lóbi ní àwọn ọba kan tó fẹ́ bẹ tó fẹ́ dogunlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó wá ń dárúkọ àwọn ọba tó dìde pé a lè máa ba lọ báyìí tó bá jẹ́ pé bàbá David Hamilton làwọn ọba tí àwọn Fúlàní pa ní Èkìtì bí a sorú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde síta àwọn ọba mẹ́ta tó pa ní Èkìtì Èkìtì state àti Èkìtì Èkìtì local government that is Èkìtì state and Kwara state tó bá jẹ́ pé ìkan nínú wọn ó jẹ́ bàbá David Hamilton ó kó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ó kó jẹ́ fámílì ẹ̀ ó kó jẹ́ àbúrò ẹ̀ bóyá David Hamilton aṣọ orú ọ̀rọ̀ tó sọ síta yẹn bóyá aṣọ orú ọ̀rọ̀ yẹn so ẹ má tẹ̀lé lẹ́yìn o ẹ má gbọ́ títí ẹ o abaniláyé jẹ́ abaniláyọ̀ ni wọ́n o ọ̀tá mẹ̀kúnnù ni wọ́n ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni wọ́n ìyẹn David Hamilton n táwọn yóò jẹ náà ń wá káwọn náà má ṣe jáde pé àwa ò rọ́rọ̀ sọ lórí social media ìjà wa padà sórí tó jẹ́ kókó mo kẹ yàbàrà sọ́dọ̀ ti David Amity ni ṣe gbọ́ mi lóòótọ́ ó bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ó ń parí ẹ̀ síbi tí ò dáa torí pé ó wà lẹ́yìn Gani gbogbo ọmọ Yorùbá ló dẹ̀ ti mọ̀ pé Gani ò lóore kan tó fẹ́ ṣe ọmọ Yorùbá Gani Adams kò ní oore kan tó fẹ́ ṣe ọmọ Yorùbá béèyàn kan bá dìde lé ní pé ó fẹ́ ṣọmọ Yorùbá lóore Gani Adams máa gbógun tì í bó ṣe gbógun ti Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá bó ṣe gbógun ti ààrẹ òkìtàn ní ní ní ilẹ̀ Ìbàdàn gbogbo àwọn tó jẹ́jẹ́ ní OPC bàbá fẹ́ni Fáṣẹ̀hún bó ṣe gbógun ti wọ́n so ẹnikẹ́ni tó bá dìde ní ilẹ̀ Yorùbá lẹ́ni pé òun fẹ́ òun fẹ́ ṣe ìfẹ́ ọmọ Yorùbá Gani Adams máa gbógun tì í ni nínú irú kílọ̀bù yẹn ni David Hamilton wà àwọn ọmọ ẹ̀yìn Gani nìyẹn ìkọ̀ọ̀kan lọ́lọ́dùmarè yóò mọ̀ fojú wọn síta ọba dákẹ́ni tọ́lọ́run ọmọ ọba mi bá ń jà ò ní mọ̀ tó bá dẹ̀ ń rẹ́rìn ò ní mọ̀ náà fi ń pè ní ọba dákẹ́dájọ́ mọ́mi Adélẹ́yẹ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín ojú òní tìyín màmí ẹ kú àtìlẹ́yìn mi agbára yìí bòkòtò yé mi ìrì ayé yín ò ní fòyín ru èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà láṣẹ Olódùmarè adánáwáyé tó pè yìí ò ní pẹ̀yìn fún ìyàjẹ́ màmí gbogbo ẹ̀yin ìṣọwọ́ èmi ló kàn gbogbo ẹ̀yin ìṣọwọ́ èmi ló kàn ẹ fún wa láàyè ẹ bọ́gàn balẹ̀ a máa gbé wálẹ̀ tí wọn ò wá gbé wálẹ̀ tó ń lọ sókè nígbà tí Tinubu débẹ̀ tó yan Inspector General of Police wọ́n ní ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa nígbà tó yan custom controller general wọ́n ní yẹ́sì ọmọ yorùbá ò ṣe rí ọmọ yorùbá ò ṣe rí o tó yan chief chief defender chief of army staff yes ọmọ yorùbá ò ṣe rí ẹ jẹ́ wá bi wá léèrè àti inspector general of police àti custom officer àti chief of army staff oore wo ló ipa wo ló ní nínú ayé yorùbá àwọn tí Tinubu yàn sípò yẹn àwọn àti fámìlì wọn ló ń jẹ owó bẹ̀ ipa wo ló ní nínú ayé ọmọ Yorùbá náà pé lóòótọ́ lódodo àwa la ọ̀gá kọ́sítọ́ọ̀mù ọmọ Yorùbá ni ọ̀gá ámì ọmọ Yorùbá ni ọ̀gá ọlọ́pàá ọmọ Yorùbá ni èwo ló tún wà ń bẹ̀ ẹ má dárúkọ ẹ̀ ọmọ Yorùbá ni ipa wo ló ní ló kó nínú ayé wa náà ohun rere wo ló wù jáde tó jẹ́ tọmọ Yorùbá òní mo fi ní pé irú àkókò tá a wà yìí kì í ṣe ọ̀rọ̀ ìbú mọ́ ká ṣíra wa líyè ká lè mọ̀ pé lóòótọ́ lódodo me and you oko ẹrú la wà àwọn bàbá wa ìgbà ni wọ́n ní tí aláìsàn bá ti mọ̀ tí ẹni tó gúnjà bá ti mọ̀ pé ogúnjà ń pé ìjọ ló ti bẹ̀rẹ̀ sí kò ní ogun ti bẹ̀rẹ̀ sí ṣe kíni ló ti bẹ̀rẹ̀ sí kò nú ayé ẹ̀ ọmọ yorùbá ò ṣe custom controller general rí ọmọ yorùbá ti wà ń bẹ̀ nísìnyí ipa wo ló kó nínú ayé wa Baba yẹn is from mudekeke ní ọ̀ṣun state control general ẹ ẹ this man ẹ ṣé ẹlẹ́gbẹ́dẹ́ ni ig ọ̀dà gbógun state ni ẹ chief of army staff mi ò mọ state ti wọn. ipa wo ló kó nínú ayé títí wa náà lóko nínú ayé Yorùbá general àwọn kan dìde wípé ẹja ṣeun tó jẹ́ wípé àti ọmọdé àtàgbà àti bàbá àtọmọ tí àǹfààní ẹ̀ yóò jọ máa jẹ́ títí wa tá a jọ máa gbá yìn béèrè àánú ṣúgà ẹni nù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹjọ́ ẹ̀yin ọmọ Ogun State tó bá ti jẹ́ pé irọ́ ni mo pa ẹ máa ẹ máa kọ sórí comment pé bàbá Èkìtì irọ́ ló wà ń díẹ̀ most especially ẹ̀yin ọmọ iye wa yẹn ṣe iye wa ni àti ìdíròkò ẹ̀yin ọmọ iye wa pátá ìdíròkò tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni ẹ sọ pé bàbá Èkìtì irọ́ yìí ti pọ̀ jù kẹsàn-án èmi náà di DJ YK múlẹ̀ àbí báwo lẹ ṣe ń pè é àkọ́kọ́ náà kí kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá those people say pé àwa ló kàn àwa ló kàn àwa ló kàn ṣé Ogun State is not part of Yorùbá anymore Ogun State àwọn iye wáyé Owódé yes Owódé tó fi dé ìdí ìrókò eh, Ìlárò from Ìlárò tó Owódé tó ìdí ìrókò ṣé wọ́n ń ṣe ara Yorùbá ni ìbéèrè àkọ́kọ́ nìyẹn ṣé wọ́n ń ṣe ara Yorùbá. kájọ bira wa léèrè kẹ lè mọ̀ pé nǹkan kan ń ṣe mẹ mo ní nǹkan nǹkan mẹ́wàá ń ṣe Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò dẹ̀ fúnra ẹ bira wa léèrè ìdí ìrókò owó dé tó fi dé ìlàró are they part of the Yorùbá land tó bá jẹ́ pé lóòótọ́ they are part of the Yorùbá land ṣé lóòótọ́ ṣé ó yẹ kó níbẹ̀ kọ́mọ Yorùbá àṣẹ Yorùbá mà kí n má lè gbéra ń sì pé mo fẹ́ lọ sí ìdí ìrókò mi ò kọjá bọ́dà o mi ò kúrọ́ọ̀sì o kí n má lè gbéra ń sì pé mo fẹ́ lọ sí Owódé kí n má lè gbéra ń sì lè from Èkìtì ẹ̀ pé mo fẹ́ lọ sí Ìlaró ṣé ẹ̀ṣẹ̀ ni tí other citizens dẹ̀ ẹ́ ní bó ṣe ń wù wọ́n ẹ̀yẹ ní irọ́ ni mo pa ẹ gbéra láti Ọ̀ṣun state ẹ gbéra láti Èkìtì ń bíbà yìí dé Ondo tẹ́ bá ti lè gbẹ́nu lé Ìlárò gbogbo àwọn security èyí ọmọ dá yín dúró lọ́wọ́ ni pé yes where are you going what is your business there lẹ́yìn ìgbà tó bá ti ṣẹ́ẹ̀kì yín ni o wọn àrẹ́rù olè mẹ́ o ẹ gbé òfin o what is your business there tẹ́ bá sọ fẹ́ lọ kí family yín tó wà bẹ́ẹ̀ ni wọ́n ní which address which are the just like pé as Èkìtì man now kí n wá gbéra kí ni mò ń lọ sí mò ń lọ Ondo Ondo town kí security wa máa bá pàdé mi lọ́nà pé where are you going kí ni Ondo state ni mò ń lọ pé kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ àdéhìsì ibo ni mò ń lọ kí n pe ẹni tí mo fẹ́ lọ bá lọ́hùn tó ti ṣẹ́ẹ̀kì gbogbo inú mọ́tò tí ò rí ẹrù òfin bẹ́ẹ̀ o issue that the Yoruba. we are not free a lè rìn bó ṣe wù wá ní ilẹ̀ bàbá wa mọ́ torí I believe Ogun State is all the Yewa Ipokia land títí ó fi dé Benin Republic dé Àjàṣẹ́ it belong to the Yorubas we are all Yorubas so kí n má lè rìn bó ṣe wù mí nílẹ̀ bàbá mi tẹ́ máa wá da yín dúró tó ń bí yín léèrè lẹ̀ máa rí tẹ́lẹ̀ àwọn kọ́mọ àwọn Fúlàní tó kọjá lọ èdè wọn yẹn náà máa sọ lórí wọn ee eh, Sanusi Aiki Sanusi Aiki wọn á dẹ̀ máa lọ fòròfò tó bá jẹ́nu ká ni wà tó bá ti lè dé fìlà abọ́yẹ tó sọ èdè fúlàní tí wọ́n wọ́n á máa lọ ṣùgbọ́n tó bá ti lè rí pé yorùbá lélẹ́yìí wọ́n á dá yín dúró where are you going can you call can you call the person okay which address e show that we are not free in our land from Idi uh, eh, Owode to Idi Iroko security tẹ wà ń bẹ alẹ́ ní seventy. mo máa ṣe ń dá lóhùn wá ti máa wò kán lọ́wọ́ níwájú wàá máa wò wọ́n lọ ni wàá máa wò wọ́n lọ ni. so ọmọ Yorùbá ò lè rìn bó ṣe wù wá ní ilẹ̀ bàbá wa ẹ̀yin kan dẹ̀ ṣe ń pariwo pé wọ́n Nàìjíríà ẹ̀yin kan náà dẹ̀ ṣe ń pariwo gbogbo àwọn tí mo dárúkọ yẹ army wà ń bẹ o ọlọ́pàá wà ń o immigration wà ń bẹ o eh, custom wà ń o civil defence wà ń o all the security pátápátá agency ló wà ń bẹ o gbogbo wọn náà máa dá yín lóhùn tá máa máa dá yín dúró pé where are you going? ìdí ìdókò ni mò ń lọ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? ìkan nínú àwọn àbúrò mi tàbí lọ ní pé àṣẹ Yorùbá mà pé sóun ò fúri láti wọ ilẹ̀ Yorùbá wọ ìlú Yorùbá tó jẹ́ Yorùbá òun ò kọjá lọ sí Benin Republic o òun ò kọjá lọ sí ilẹ̀ Haúsá o òun ò kọjá lọ sí ilẹ̀ Yíbò ní ilẹ̀ Yorùbá tó ń jẹ́ kan nínú ọmọ Yorùbá kóun òun ò tún lè rìn ó ní so you know the law you you want to claim that you know your right Abi. wọ́n dábàá dúró more than two three hours nílẹ̀ Yorùbá ni o nílẹ̀ Yorùbá ni o so tí n bá bí ọmọ ń sìn tọmọ mi bá lọ ní ìyàwó ní ìdí ìrókò màá ṣẹ̀ṣẹ̀ lọ gba pásítọ̀tù àbí or kí n lọ gba ìwé ìgbélú or ìwé ìcross ẹ jẹ́ jọ bára wa tó dúdú ọ̀rọ̀ ẹ̀yin ọmọ iye wa ẹ̀yin ọmọ ọmọ eh, gbogbo iye wa eh, owó dé mo kí yín pé ẹ kú ìrọ́jú mo kí yín ẹ ìrọ́jú dìbò ìbọn ṣe ń mú lẹ́sọ̀ ọmọ Yorùbá níbẹ̀ yẹ ìrìnàjò ilé tí mo rìn mo ní God ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà ẹ̀dẹ́ rí wípé ìyà ń jẹ ọmọ Yorùbá báyìí síbẹ̀síbẹ̀ wọ́n yìí sọ pé ká máa ran rí mọ́ wọ́n Nàìjíríà yìí torí mo ní ìgbàgbọ́ tí bọ́dà bá tẹ̀ máa wà ní ìdí ìrókò tá a bá wà ní ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá wa ọmọ Yorùbá ẹgbẹ́ mi ni máa bá pàdé ọmọ Yorùbá ẹgbẹ́ mi ló máa wà sí police eh, eh, officer ọmọ Yorùbá ẹgbẹ́ mi ló máa wà sí custom officer ọmọ Yorùbá ẹgbẹ́ mi ló máa wà sí army as whatever the security náà bá bẹ́ẹ̀ will be a Yorùbá man ṣùgbọ́n nígbà tí Fúlàní ń bi mí léèrè pé ibo ni mò ń lọ nìkan mo ní why are you asking the place that I'm going so you want to come and rob me there or you want to kill me or you want to kidnap me there o ní shut up your mouth don't talk to me like that Kamaru lorúkọ ẹ Kamaru ló kọ sáyọ Kamaru Kamaru complete Fúlàní man Yorùbá ìjọ wo la fẹ́ ṣe léyìí ìjọ wo la fẹ́ ṣe lé dà. ìjọ wo la fẹ́ ṣe lé dà. ó kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ń wọlé nǹkan ṣe wá o we don't have freedom ìgbà tá a tún padà bọ̀ again wọ́n ń bi wá léèrè pé where are you coming from? ní ìdí ìrókò. Yesterday we passed here and we told you that the deed only wish address. Ah, Mwani Oga, why are you asking me where I'm coming from? Your is just to check the uh, the vehicle. Oh, oh the teacher can hold anything. Told you move him back. And you will allow me to go. I'm a free man. I'm a Yoruba man. It is fi wá ń bí mi léèrè which address ṣé rìpọ́ọ̀tù ti dọ̀dọ̀ yín ni pé ní ìdíròkò àwọn àjòjì kan wà bẹ́ẹ̀ tán wá jalè ní àbí which one. àwọn dirty dirty dirty dirty dirty language tá a máa sọ fún yín inú yín á máa inú yín á máa pòpọ̀ ìbẹ̀lẹ̀ ti máa rí fúlàní ẹgbẹ́ wọn tá a máa gbé mọ́tò kọjá so wọn a máa gbé mọ́tò kọjá ló wá mú mi rántí nígbà tí àwọn sẹ́nẹ̀tì kan sọ wípé màálù ó ṣe pàtàkì ju àwa ọmọ onílùú lọ yorùbá ọ̀rọ̀ tí mo bá sọ yẹ bí àwọn tó bá jẹ́ ọmọ ìdí ìrókò àti owódé ẹbí wọn léèrè pé bàbá èkìtì parọ́ kan àgbéra ìsì ẹni yẹn wá ń sọ fún wa pé ńgbà tá a wá kúrò ń tí mo wá nígbà ẹni yẹn wá sọ pé sà tí wọ́n bá rí a bag of rice lọ́wọ́ yín ọ̀la wọn lè má jẹ́ kẹ́ lọ́nbẹ̀ wọn á dẹ̀ gbà tẹ́mẹ́ wá rí agolo ráìsì lọ́wọ́ yín tó bá jẹ́ pé míìkì kékeré náà rí lọ́wọ́ yín kò dẹ̀ sí yẹ ẹni yẹn tẹ̀ rò pé bóyá wọn rò pé wọn bí ara ráìsì ni bóyá wọn rí ráìsì lọ́wọ́ wa so àṣẹ èkìtì máa náà mi ò lè lọ sí ìdí ìrókò kí n lọ ra ráìsì wálé mi ò lè lọ sí owódé kí n ra ẹrù wálé mẹ́ pé amórí nǹkan tó gùn mí kí n ra wá àbúrò mi kan sọ pé mọ́tò ló ń tà pé òun wá wá mọ́tò ń bíbà yín ni wọ́n ní irọ́ ni pé he did not have right to come from Ekiti kó wá wo mọ́tò ní Owódé Yorùbá we are sick síbẹ̀síbẹ̀ a ṣì ń tẹ̀lé wọn lẹ́yìn ìgbà kan yẹn sọ pé torí pé ó jẹ́ Fúlàní ló jẹ́ ọ̀gá custom torí pé ó jẹ́ Fúlàní ló jẹ́ ọ̀gá ọlọ́pàá torí pé ó jẹ́ Fúlàní ló jẹ́ ọ̀gá army náà fi ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ ọmọ yín ló wá wà ń bẹ̀ lénìí. àti sẹ́mẹ̀ ẹ ṣe bàbá mi ọmọ yín ló wà ń bẹ̀ lénìí ipa wo inflation wo lẹ rí pé torí pé ọmọ yín wà ọmọ yín ti wà lórí eh, ọmọ yín ti jẹ́ ọ̀gá sójà ó ti jẹ́ ọ̀gá ọlọ́pàá ó ti jẹ́ ọ̀gá ológun kan ó ti jẹ́ ọ̀gá custom officer ọ̀gá oníbodè eh, àyè ti wá gbà láti rìn bó ṣe wù yín ní yín tẹ́ bá wọ wọ́n pè bìkan ní ìwàrájà lọ́dọ̀ wa ń bíbà yìí ṣé ìwà náà ìwàrájà kọ́ ẹ̀ẹ́ eh, ìta ọ̀rẹ́ ibẹ̀ yìí làwọn custom, yẹn kọ́sítọ́mù ọ̀fíìsà yẹn máa dúró sí they are all Fulanis wọ́n á dá mọ́tò dúró where are you coming from títí yín ni ká ẹ ṣẹ́ẹ̀kì mọ́tò where are you asking me where i'm coming from èmi ni mo ní ara mi ibi tó bá wù mí mo lè gbé lọ tiyín ni ká ẹ ṣẹ́ẹ̀kì tẹ́ bá béèrè ẹrù òfin ṣùgbọ́n nígbà tán ti rí Yorùbá bẹ́ẹ̀ wọ́n ti rí Yorùbá pé àgọ̀ wọ́n ti rí yorùbá pé yorùbá dùn tújẹ bí iṣu wọ́n ti rí wa bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé àìsàn ṣe wá ohun tó wá bà mí lẹ́rù jùlọ tó wá mẹ́rù bà mí èkìtì lèmi rò pé wọ́n àwọn ará bíbẹ̀ yìí ń wọlé sí lójoojúmọ́ pé èkìtì state ondo state kwara state and kogi state náà ń wọlé sí lójoojúmọ́ not know pé bọ́n ṣe ń wọlé sí èkìtì state bẹ́ẹ̀ náà ń wọlé sí ogun state adé ìlú kan ní Ogun State yẹ gbogbo àwọn tó wà ń bẹ̀ mo fẹ́ lè sọ pé ninety percent of them they are Fulani we are in trouble the Yorubas we are in trouble èyí tó yẹ ká gbéra wa ká ṣera wa lọ́kan èèyàn kan wá dìde ẹni tó wá dìde tó wá ní ẹ má pa ìran mi mọ́ ó wá ń gbógun tì í ayè tó rí lára àwọn ọmọ Yorùbá tó ìtúntẹ̀lérú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn àìtúrí lára àwọn ọmọ Yorùbá tó yìí sọ wípé yes ìgbé ayé tó yẹ kí Yorùbá máa gbé lélẹ́yìí ọ̀rọ̀ tí mò ń sọ tó bá dàdà bí irọ́ ẹ̀yin ẹgbà sẹ̀mẹ̀ bọ́dà lọ ọ̀kẹ́ ẹgbà ìdí ìrókò lọ ẹ rí tójú yín máa rí ẹ máa blame ara yín gan pé kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ má gbé mọ́tò ara yín dání kẹ́ ẹ wọ mọ́ àwọn mọ́tò ẹ̀rù gan ó hàn bí wọn dáa wọn bí wọn dáa wọn bí wọn dáa ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọmọ yorùbá ò ṣe custom custom custom general rí ọmọ yín ti wà ń bẹ̀ ń sìn ipa wo ló kó nínú ayé yorùbá ọmọ wa torí pé ọmọ wa ò ń ṣe IG ọlọ́pàá ni ọmọ wa ní IG ọlọ́pàá ń sìn kí ni àǹfààní tí gbogbo ilẹ̀ yorùbá rí jẹ nítorí pé ọmọ wọn yín jẹ́ ọmọ ọlọ́pàá it show that ìyẹn kọ́ ni solution sí ìṣòro wa ìyẹn ni ọ̀nà àbáyọ sí ogun tó ń jà wá that is not ọ̀nà àbáyọ sí ogun tó ń jà èmi pẹ̀lú yín kí fúlàní bá lè máa rìn tó máa rìn kó máa rìn kó máa rìn kó máa yan falala falala falala nílẹ̀ yorùbá tí ọmọ yorùbá ò lè rìn kó yan falala àrà tán dá lọ́dọ̀ wa bíbẹ̀ wọn bí mẹ́tàlá wọn bí one billion wá dá kálọ̀dá nílùú wọn lọ́hùn wọn á dáná solúwa ẹ̀ ní tàbí kán sọ̀kù pa á ẹ dẹ̀ ti ń pariwo one Nàìjíríà ṣó ti wá yẹyin náà sí pé tí bàbá Tinubu bá tiẹ̀ ní ọgbọ́n one billion wọn à lè jẹ́ orí lò torí the country belong to them the country called Nigeria belong to the Fulanis we did not belong to the Fulanis kí là wá ń bá ká kí là ń wá kiri tí mo wá ń béèrè lọ́wọ́ èèyàn kan pé so tí ọmọ owó dé bá fẹ́ wá sí ìdí ìrókò owó ní owó tó wí pé express tẹ́yìn ní ìyẹn náà làwọn náà máa ní ẹ lọ bí wọ́n léèrè ẹni tó bá wá láti ìdí ìrókò nu yín èyí tó bá wá láti Owódé Yewa kó ní bàbá Èkìtì sọ̀rọ̀ kan báyìí kì í ṣe pé mo ṣẹ̀ ń lọ lénìí ṣùgbọ́n eléyìí tí mo tún rí ó tún dẹ́rù bà mí. àbúrò mi kẹtẹ sọ wípé tó bá tẹ̀ jẹ́ pé a fẹ́ cross ni ẹ tẹ̀ jáde bọ́dà náà kan dá wa padà at least ilẹ̀ yorùbá ni mo ṣì wà yìí ibi tí mo wà yìí is still under Nigeria this is not another country so I can still have opportunity to move free free in this place lóòótọ́ mo lè má jọmọ dé mo lè má jọmọ ọmọ owó dé lóòótọ́ mo lè má jọmọ ìdí ìrókò owó dé ìdí belong to the Yorùbá they are Yorùbás kí ló dé tọmọ Yorùbá kò lè rìn kó ń yan lójú títì so wọ́n sọ fún wa pé ìdí ìrókò àtowódé wọ́n lè gbàlejò tó dẹ̀ jọyé tó jọyé gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti là kọjá rí ẹ̀sọ́ di iṣó inú ẹ̀kú àǹfààní wo tẹ a ní ọmọ as inspector general of police àǹfààní wo ni Yorùbá jẹ́ ń bẹ̀ ọmọ wa ní control general custom control general àǹfààní wo lọmọ yorùbá níbẹ̀ wọ́n tú wa wọ́n yẹ gbogbo ara yín wò yẹ gbogbo ẹ̀lú wọ́n yẹ gbogbo inú mọ́tò wò wọ́n òrófin bẹ̀ wọ́n àjá lọ wọ́n sì tún béèrè pé until until we tell them the address nígbà tá à ń lọ pé ẹni tá a fẹ́ bá la ṣe nǹkan yẹ ká pè é mo wá ní sà I don't know the way you are embarrassing me like this o I'm a Yoruba man. And I believe that I can walk in anywhere in Yoruba land. Feel free. Only please, where you are going in Idiroko, give me the answer or call the person. I want to talk to the person. So, ìgbé ayé tí Yorùbá ń gbé nìyẹn. Ẹ̀yin ló mọ̀ wípé ẹ̀yin èmi ló kàn pé ṣojú gbogbo wa ti jọ clear onímọ̀fẹ́ sọ pé ẹ̀yin wọ́n nàìjíríà ṣojú gbogbo wa ti jọ ń kílíà à ń sọ fún yín pé ọlọ́run ọba tó láyé àti ọ̀run kò mọ ẹnìtì nípa nàìjíríà torí ẹ̀ làdúrà ò fi gbà ní nàìjíríà torí pé nàìjíríà ti ń la ọ̀nà wíwọ́ fún ara wọn àgbékalẹ̀ tọ́lọ́run gbékalẹ̀ fún ìran yorùbá ẹ ti pa kádàrá ẹ̀dà ọlọ́run dẹ̀ fọwọ́ lé náà ó dẹ̀ ń wò wá náà fi ń pe ọlọ́run ní ọba tí agboniláwò pa we did not belong to the Nigeria ìgbèkùn lórúkọ yẹ kọ Nigeria ló jẹ́ fún ìran ìran Yorùbá ìdè ìdè ní orúkọ yẹ tẹ́ ẹ pè Nigeria yẹ ló jẹ́ ló jẹ́ fún ìran Yorùbá kí ọmọ Kwara State kó wá sèkìtì ń sìn kọlọ́pàá máa bí léèrè pé ibo ló ń lọ kí ni mission ẹ̀ kí ló wá ṣe kò yálé onílé o ojú títì ló ìwà o kẹ má máa bí léèrè ẹ ṣé ẹni tó jáde nílé ò mọbi tó ń lọ ni ẹ ẹdẹ ká ẹrù òfin mọ́ lọ́wọ́ because they know that this land uh, this call call call uh, this nation called Nigeria we did not belong to them so àwọn tó nìkan they can do undo òun náà fi ṣe ọmọ Yorùbá bó ṣe wù wọ́n òun náà fi ṣe wá bó ṣe wù wọ́n ohun tó wá dini tó duni láàrín tó dúró àwa yìí dùn ni pé àwa yorùbá ẹgbẹ́ wa àwọn yorùbá bàbá wa àwọn yorùbá ìyá wa náà tún wá ń lò láti máa báyé yorùbá jẹ́. ṣojú wa ti jọ wá ń kílẹ̀ àlẹ́ ṣojú wa ti jọ wá ń kílẹ̀ the Fulani has dominate everywhere ẹ lọ sí ẹ lọ sí ọ̀nà Èkó tẹ́ bá ti kó ní bẹ́gà tẹ́ kọjá long bridge yẹ sọ̀n díẹ̀ from both left and the right they are all Fulanis ló wà nbẹ wọ́n ti sọ bẹyẹ dìlú tí ọmọ Yorùbá kan tó bá mí fẹkẹ nbẹ yẹ wọ́n á pa tí wọn ní rí wọn ní rí ekuru ẹ ń ta ìbéèrè mi rèé sí gbogbo ọmọ Yorùbá tí mo dẹ̀ sì tún máa béèrè òun náà ni pé ọmọ wa ni IG ọlọ́pàá ọmọ wa ni custom control hmm. general kí ni àǹfààní tí èmi àtẹ̀yìn ti jẹ́ ń bẹ̀ kí ni àǹfààní tí Yorùbá lè láwọn ti jẹ́ ń bẹ̀ kidnapper ṣì kidnap custom machine eh, custom officer ṣì ń insult ọmọ Yorùbá disgrace them onímọ̀bí kí ẹ̀yin ọmọ owóde yé wa gbogbo ẹ̀yin ìlàró gbogbo ẹ̀yin owóde gbogbo ẹ̀yin ìdí ìrókò ẹ kú rọjú o ntẹ̀ ńlá kọjá yẹ ẹ kú rọjú o ẹ kú rọjú ẹ àwọn bàbá yẹn sọ pé à dìbò ìbáwọn síkọ́tì ẹ ṣe ń pa ọmọ ọmọ wọn ní bíbá yìí ẹ o ọ̀pọ̀ ọmọ mi àsùn nínú ilé àwọn ààrẹ sí ẹ̀ kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ẹ kú rọjú ẹ̀yin ọmọdé ọmọ gbogbo ọmọ ìdí ìrókò gbogbo ẹ̀yin ọmọ ìlàró ẹ̀yin ọmọ owó gbogbo owó ẹ kú rọjú o ṣùgbọ́n mi ò tún kí yín o tá má ní ẹni tó yẹ kó kọ́kọ́ sọ wípé nàìjíríà ti sú èyí ló yẹ kó kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ tẹ́ máa ń pè pè pé àwọn wo ló fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó padà kó dúró ẹ̀yin ló yẹ kọ́kọ́kọ́kọ́ jáde torí n tójú mi rí ní ọjọ́ méjì yẹ ara mi kọ́ ara mi kọ́ ohun tójú mi rí ní ọjọ́ méjì yẹ ara mi kọ́ bàbá mi ọmọ ọmọ Abíọ́dún you are welcome èmi àti bàbá ìdíjọ́ nìrin lọ́bẹ̀ rí ameye security tó wà láti ìdí ìrókò dé ṣé owó dé ni kí porúkọ ìlú yìí mo dárúkọ lẹ́ẹ̀kan amẹyẹ security tó wà mẹ́ wọ́n á máa tú mọ́tò ẹni tí wọ́n bá wá bá nǹkan kan nínú mọ́tò ẹ wọ́n á máa bẹ́ẹ̀ léèrè pé where are you coming from can you tell me the address can you give me the phone number of the person so a Yoruba man cannot work free free in our own father's land ẹ kú rọjú o gbogbo ẹ̀yin ọmọ Wódé àti Ìdíròkò tó fi dé Ìlárò ẹ kú ìrọ̀jú nàìjíríà ẹ kú ìrọ̀jú kákíyè sára ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé ṣé ìgbé ayé ta fẹ́ máa gbé rèé ṣé ẹni tó ní kí ìran yorùbá ó jáde kó nú ìgbèkùn ṣé ó yẹ ká mú lọ́tàá ṣé ẹni tó ní kí ìran yorùbá ó jáde kó nínú ìgbèkùn ṣé yẹ ká mú lọ́tàá ẹni tó ní ẹ má pa ìran yorùbá mọ́ ṣé òun ló yẹ ká rí bí ẹni bíi wọn tó sọ fún mi ni pé àkàìmẹyẹ ọmọ owóde ọmọ ìlàró tí àwọn kọ́sọ̀mù ti padà nù táwọn síkírọ́tì yìí àwọn àmì tó ti pa àmì kan ó dá wa dúró ó ní àwọn tó wà ní pé mo ní they are all we are all Yorubas and this is a Nigeria ó wá ní kí n wa mọ́tò kí n lọ park n wá lọ park ó wá ní kí n jókòó eléyìí tó jẹ́ Yorùbá lẹ́ran wọn ní ọ̀gá wetin he do ìyẹn ló ṣe wà ń bá mi bẹ̀bẹ̀ ọmọ Yorùbá tó wà mẹ́rin ọ̀gá see the number na Ekiti they dey de still go the way this man dey talk na Ekiti language here uh, eh, they dey they dey reflect in their own language ó ṣe wà ní eh, go under the government of Bola Ahmed Tinubu tẹ sọ wípé ọmọ Yorùbá yóò máa gbáyìn bí ìrànú ṣúgà ni táwa dẹ̀ sọ fún yín pé tí ayé bá ṣe jáyé tí ènìyàn jẹ́ èèyàn tí nàìjíríà bá ṣì wà tí yorùbá bá wà nínú nàìjíríà bígbà tẹ́nìyàn sọra ẹ̀ sínú ìgbèkùn ayérayé ni kò sí ọlọ́gbọ́n bí bàbá wọlé wọlé ṣóyínká ṣe ní ọpọlọ tó tó bá di pírẹsidẹ̀ntì nàìjíríà lẹ́ni àfọ̀nbù kán gbé muhammadu sórí àga yẹ kò lè rí kankan ṣe kẹgbẹ́ jésù gan bẹ̀ kò lè torí they will try to corrupt them nàìjíríà ti tán gbogbo ẹ̀yin tẹ́ ń dúró àwa ló kàn àwa ló kàn lóòótọ́ ó ti kàn yín sí ẹ̀yin náà ti rí result we have the solution in our hand ọ̀nà àbáyọ ń bẹ lọ́wọ́ èmi pẹ̀lú yín ọ̀nà àbáyọ yẹ ọlọ́run ò fi pamọ́ káṣẹ̀ máa wọ́ ọ̀nà àbáyọ kiri ọ̀nà àbáyọ yẹ wà lọ́wọ́ èmi pẹ̀lú yín torí kí èmi àtẹ̀yìn kí orílẹ̀-èdè yorùbá bá lè ní ọ̀nà àbáyọ ló fi gbé bàbá pọfẹsọ Bánjí Akíntóyè dìde ìgbà tọ́lọ́run ọba mi máa dé ládé ló fi mú ọmọ Sunday Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló fi gbé dìde táwọn kan pè ní tọ́ọ̀gì lénìí ẹ ṣáàrí fídíò tá a ṣe nígbà tá a dán gbogbo ojú yín lórí àwọn tó sọ pé bàbá Akíntóyè olóṣèlú ní Sunday Ìgbòho olóṣèlú náà ṣiṣẹ́ fún yes ẹ right ẹ right òní mo fi sọ pé mò ń bọ̀ mi ò tí ì dé ọ̀rọ̀ wà tájọ máa ṣíra wa létí àwọn wo là ń pè lólóṣèlú àtàwọn wo là ń pè ní ọ̀jẹ̀lú kí ni ìyàtọ̀ tó wà láàrin olóṣèlú ipa wo lolóṣèlú máa ń kó àti ipa wo lọ̀jẹ̀lú máa ń kó ohun tá à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí a lè pe àwọn wọ̀nyí ní olóṣèlú tàbí ọ̀jẹ̀lú the answer is free is very clear tẹ́ ẹ bá pe bàbá akíntóyè ló lóṣèlú àtọlóyè jim sunday gbowó ọjà mo agree olóṣèlú ni wọ́n tó ń ṣe ìlú pé kí ìlú ó má bàjẹ́ torí pé wọ́n pa àwọn èèyàn tó dájẹ́ síta pé no báyìí kọ́ ni awólọ́wọ̀ ṣe sọ ṣe ṣe ṣe plan rẹ̀ fún ìran yorùbá tán pa ọmọ yorùbá tó dìde tó ní rárá ẹ má pa ìran mi wọ́n tán bá pe àwọn yẹn ní olóṣèlú ẹni tó bá fẹ́ kí kí ìlú ó tòrò ẹni tó sọ ìgbẹ́ dìlú tó sọ igbó di ìgboro igbó tó sọ di ìgboro àwọn ni olóṣèlú àwọn ni olóṣèlú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ọ̀kẹ́ àwọn tó wà lórí ẹ̀yìn kan tó ń sọ ilé tó ń sọ di ìgbẹ́ ọ̀jẹ̀lú ni wọ́n abàlújẹ́ ni wọ́n from president to the last one ọ̀jẹ̀lú ni gbogbo wọn wọ́n mọ̀ bá ṣe olóṣèlú máa ń mọ ìmọ̀tara ẹni nìkan ló máa ń ló máa ń wọ̀pọ̀ nínú ayé ọlọ́jẹ̀lú ọ̀jẹ̀lú àwọn eléyìí ti wá graduate wọ́n ti ṣe graduation kó nínú oló ọ̀jẹ̀lú wọ́n ti wá sọra wọn di ọ̀ràlú olóṣèlú máa ń tú kan ṣe ni olóṣèlú máa ń gbà yàn kó nínú ìgbèkùn olóṣèlú máa ń dá aṣọ sí ìyàn lọ́rùn ẹni tó bá wà ní ìhòòhò bí bàbá wa wó lọ́wọ́ bó ṣe wọ ìlú kan torí pé ìhòòhò náà wà tí bàbá lọ kó aṣọ wá tó wọ̀ wọ́n láṣọ olóṣèlú máa ń rí i pé ìdílé kan àti rán ọmọ lọ léèwé ó di wàhálà ó máa ń gbá àwọn ọmọ wọn tá kó wọn lọ sí tá fún wọn ní free education iṣẹ́ olóṣèlú nìyẹn olóṣèlú máa rí i pé ọ̀nà tó wọ ìlú yìí ò dáa olè á máa jà ń bíbà yìí ásídẹ̀tì á máa ṣẹlẹ̀ ń bíbà yìí á dẹ̀ lọ́bẹ̀ á dẹ̀ aṣọ̀nà yẹrẹ gidi tó máa gbáyìn olóṣèlú nìyẹn olóṣèlú máa ń fi tọmọlàkejì ṣáájú ni olóṣèlú yìí rò nípa ti ara ẹnìkan a rí nínú àwọn tẹ́ ń pè lólóṣèlú lénìí tó jẹ́ pé ọ̀jẹ̀lú ni wọ́n di àná tó lóṣèlú ìgbà tó máa dórí gọ́vnà kò dá ní five million five million ti pọ̀jù kò dá ní two million naira lákàn but today tá a máa dárúkọ àwọn billionaire ní orílẹ̀-èdè burúkú tẹ́ ń pè nàìjíríà is one of them láfíà àgbà tó ṣe gọ́vnà ọdún mẹ́jọ tán tó tún lórí ọ̀fẹ́ tó tún ṣe mínísítà tó lórí ọ̀fẹ́ tó ṣe mínísítà see he became a billionaire ẹlẹ́sì ń pè wọ́n olóṣèlú they are not olóṣèlú they are òjèlús they are oralús they are not olóṣèlú they are oralús ọ̀ràlú ni wọ́n ẹ má pè wọ́n lólóṣèlú mọ́ tẹ́ bá pe olóyèsí Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá ní olóṣèlú confam wọn torí ó ń fẹ́ ìgbé ayé ìrọ̀rùn fún gbogbo ìran Yorùbá. ó ń fẹ́ ìgbé ayé ìrọ̀rùn fún gbogbo ọmọ Yorùbá ó ń fẹ́ ìgbé ayé ìrọ̀rùn brother mi Ṣọlá Owólabí ẹ má bínú yẹ gbà mo dán wọn nọ́mbà nọ́mbà wọn lọ́wọ́ mo wá tì mí orí o ẹni tó dẹ̀ máa fún wa ní wáfẹ̀ yarí òní gbogbo ẹbí rí bó ṣe rí ẹ má bínú àtúnlọ láìpẹ́ olóṣèlú máa ń làkàkà ni pé ilé mẹ́ta èrò yẹ kó ti di mẹ́wàá ilé mẹ́wàá yẹ kó ti di ogún ogún yìí ó yẹ kó ti di bí ọgọ́rùn-ún kí ìlú máa fẹsẹ̀ yìn olóṣèlú nìyẹn olóṣèlú nìyẹn ṣùgbọ́n àwọn ọ̀jẹ̀lú ẹni ebi ń pa ìbá àkúlù ọ̀rọ̀ títí wọn bámúbámú làwọn yó àwọn tẹ̀ ń pè lólóṣèlú wọn ń ṣe olóṣèlú ọ̀ràlú ni wọn láfi ní pé nǹkan ṣe Yorùbá ká dìde ká má ro tara wa nìkan mọ́ ẹjẹ́ àjọrò gbogbo ti ọmọ Yorùbá pátápátá ohun tó máa ṣe àǹfààní fún ìran Yorùbá látòkè dé ìsàlẹ̀ ló yẹ kí gbogbo wájọ máa pòǹgbẹ́ ẹ̀ kì í ṣe pé ọmọ wa yẹ kó di president tó bá di president tán àǹfààní wo ni Yorùbá fẹ́ rí bẹ̀ òun náà là ń là kọjá yìí ọmọ wa ò ṣe custom controller general rí ọmọ yín ti wà ń bẹ̀ sí ipa wo lóko kí ni orí ọ̀fẹ́ tí Yorùbá rí ń bẹ̀ onímọ̀bí ní eléyìí ò ń sọ̀rọ̀ ibú ẹ̀já jọ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá nǹkan ṣe wá o bí mo ṣe sọ ọ̀nà àbáyọ ń bẹ lọ́wọ́ wa ọ̀nà àbáyọ òun náà nìkan ní orílẹ̀-èdè wa ọ̀nà àbáyọ ni kí gbogbo wa jọ ṣe no to the Nigeria we know pé restructuring restructuring táwọn kan pariwo kò lè happen torí àwọn yẹn mọ̀ pé ẹ̀yin gangan ni kòkó ọbẹ̀ àtóúnjẹ tán jẹ́ mo dẹ̀ sọ fún yín pé àwọn tó pariwo restructuring restructuring wọ́n ti rí restructuring yẹn gẹ́gẹ́ bí kòkó ọbẹ̀ táwọn fi ń jẹun ìkòkò ọbẹ̀ wọn ni ẹ ṣe jẹ́ kémi àtẹ̀yìn ó jí ẹ ṣe jẹ́ ká dìde ká má ṣe gba àwọn ọ̀jẹ̀lú yìí láti jẹ ọlá ọmọ wa mọ́lú mo rọ̀ yín ni o mo rọ̀ yín they are not olóṣèlú they are ọ̀jẹ̀lús they are ọ̀jẹ̀lús torí wọ́n mọ̀ ohun tí ò dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ títí wa ó kàn wọ́n ni táwọn bá fẹ́ lọ sí ìdí ìrókò lọ kó ráìsì wọn wọlé wọ́n á gbé mọ́tò wọn wọ bọ́dà kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò torí ẹ̀ máa gbọ́ háwò háwò háwò háwò háwò háwò háwò wọ́n á gbé wọ́n á gbé síwájú mọ́tò wọn wọ́n á dẹ̀ lódùn tó fẹ́ lódù láti dín ìrókò títí wọ́n fi máa dé Lagos tó bá nà wọ́n bá gba Lagos tó bá dẹ̀ jẹ́ Ìbàdàn náà ń lọ kò sí ọlọ́pàá kan kò sí custom officer kan tó máa sọ pé stop there n tí ọ̀rọ̀ wa ò fi ká wọn lára nìyẹn tí àwa tá a dẹ̀ ń là kọjá lọ tí ọ̀rọ̀ ara wa ò bá kára wa lára a jẹ́ wípé àwa fúnra wa la fọwọ́ ara wa ya ìyà ọ̀nà ọ̀nà àbáyọ bẹ lọ́wọ́ wa the solution to the problem it is between me and you to say no to anything called Nigeria we are not part of Nigeria please we are not part of Nigeria tí mi bá lè rìn bó ṣe wù mí ní Ogun State láì ṣe pé mo jalè kí n fẹ́ wọ àṣẹ Yorùbá mà kí n fẹ́ wọ owó dé kọlọ́pàá máa sọ fún mi pé agbólébo ni mò ń lọ kí n kọ́kọ́ pe onítọ̀hún it's barbaric kí n fẹ́ àṣẹ yorùbá máa kí n fẹ́ wọ ìdí ìrókò ká máa sọ fún mi pé kò sáyè pé kí n kọ́kọ́ pe nọ́mbà àwọn kan tẹ̀ sọ pé àwọn wá ṣòkú ni wọ́n ní kán lọ mú pápínẹ̀tì òkú yẹ wá <coughs> kó dẹ̀ pé ẹni tó rán tó wá bá ṣe nǹkan àbí àwọn ará Ìlaró àtowódé àti ìdílé okòló láwọn ò fẹ́ kálejò wọlé ọ̀dọ̀ wọn ni no àwọn ọmọ onílùú gan ni pé bọ́n ṣe ń ṣe sí àwọn náà nìyẹn pé ní tí èmi là kọjá yẹ àná ni mo ṣe ń pẹ́ níyẹn pé aa ó lágbára lọ́dọ̀ yín yẹn o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ìrìn tí ò ju tí ò ju ìṣẹ́jú tí ò ju two hours kẹ́yìn ẹ̀dẹ̀ máa fi four hours rìn ó ní bàbá Èkìtì ó ní tó là kọjá yẹn náà làbáwọn náà ṣe ń là kọjá nìyẹn ìyẹn ṣe àkófàyàwọ́ torí pé nǹkan ṣe wá ni nǹkan ṣe wá gidigidigidi nǹkan ṣe wá o òní mo fi ń kí gbogbo ẹ̀yin ọmọ Ìlárò Owódé àti Ìdíròkò pé ẹ kú rọjú o ṣùgbọ́n ìwà bá wa jí ní jí òdodo kájọ jó dáadáa kájọ pakuru mọ́ kájọ jó dáadáa ọ̀rọ̀ Yorùbá nation bí Yorùbá ṣe máa bọ́kò nínú ìgbèkùn Nàìjíríà tí ọjọ́ ọ̀la wa máa ládùn tó máa lóye God bless you ẹ ṣe gan bàbá Èkìtì yín ti dé padà o ọmọ Adéyẹmọ ní kí n máa kí yín ẹ ti rí fídíò ọ̀hún náà ó ní kò sí gèrè kò sí kò sí gèrè kò séwu lóko àbí gèrè àparò ọmọ adéyẹmọ ní kí n sọ fún yín pé yorùbá máa bọ́ kù nínú ìgbèkùn sẹ́yìn ọmọ adéyẹmọ sọ fún kí n sọ fún yín pé ìkankan nínú wa ò ní ṣẹ́kù pé àjọ máa na àṣà orílẹ̀-èdè wa yẹ sókè ni ọmọ adéyẹmọ ní kí n máa sọ fún yín téèyàn kan bá sọ pé Ìgbòho ìjà òṣè yorùbá nation mọ́ pé ẹnu lásán ló yún irú àwọn bẹ́ẹ̀ pé bó bá kọ ẹ̀jẹ̀ kan lára wọn yorùbá nation máa dúró and God bless all of you.